وسلم وبارك على رسول الله وعلى آله وصحبه وما والاه عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته نقسم ولن أن لك وجه أبي سبحانه وتعالى وجاتي وما ọ̀kan náà bẹ ọlọ́run nínú àánú kó túbọ̀ fi ẹsẹ̀ wa nílẹ̀ níjọ́ náà dáadáa kó dẹ̀ là wá kúrò níbi ìtọ́jú ẹ̀nà ilé tí ó dá ọ̀kẹ́rẹ́ àkàbọ̀ sí ìjókòó wa ti ìrọ̀lẹ́ tòní àṣàlàyé fún wa pé kábẹ̀rẹ̀ àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àkáàmù fiqhiyya lẹ́yìn ìgbà tí a ti parí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà ilé tí a ti fi ṣe àwọn àlàyé fún wa nípa àwọn ọ̀rọ̀ àkọ́yìdá tí a dẹ̀ tí ìdáwọ́ ilé yẹn náà dúró iná àwọn àlàkọ́ tí wa papọ̀ jùlọ ti usbu'iyya ilé tí ó jẹ́ ti sadahiyya ti yawmul sabti àti yawmul ahad gbàtẹ́lẹ̀ yẹn ṣe ń lọ bẹ́ẹ̀ ní àárọ̀ sọtidé àti sannde pẹ̀lú àwọn tí a ń ṣàlàyé ń bẹ lọ́wọ́ jẹ́ pé olórin tí olórin tí a kà kún jù pé kí a máa sábà mójú ni ń bẹ náà yẹn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkìlà kí lè máa jẹ́ àjẹmọ́nu ti àràárọ̀ ní òpin ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà míì tá yà sí díẹ̀díẹ̀ nínú ilé yẹn tí wọ́n ń nírọ̀lẹ́ báyìí àrípé kí a tún bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún àwọn àká tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfikún ìdín àti wá rí pé lónìí a ti ṣàlàyé àwọn kankan sẹ́yìn fún wa nípa ìmọ́tótó ṣàlàyé tó pọ̀ fún wa nípa àtọ̀hárọ̀ nínú àwọn tíráwa ṣẹ̀rẹ́ fún wa nínú al-fiqhul muyassar àti bí àwọn agbọ́nrin kan nílẹ̀ náà lásìkò gbà náà fáwà tí a bá fẹ́ túnlé yẹn náà wò lílọ wo nínú àwọn kílípù tí a ti ṣe sẹ́yìn ṣùgbọ́n lónìí a ní kí a sáré yanjú nǹkan kan nínú tó jẹ́ pé ó máa ń sábà dàrú mọ́ àwọn obìnrin lójú púpọ̀ ní tó ní ṣe pẹ̀lú ìmọ̀ra ilé ìtìyẹ kí wọ́n ní. àti ìnímọ̀ nípa àsìkò àìmọ́ra àti pé àwọn àkókò ní àkókò àìmọ́ra fún àwọn obìnrin àwọn ẹni afẹ́ sáré yanjú ẹ̀ àwọn kan wà nínú tó pa wa àti lóbìnrin wa. ọ̀nà ni àkókò ìwà tí ọkùnrin àtòbìnrin tọ́bọ̀ wà ní ipò àlìjánáàbà ẹ̀rẹ̀ tí ó ní jánáàbà lára lásìkò ìgbà náà àwọn kankan wà tí ó pé kọ́dà tó bá yẹ pé àsìkò àìmọ́ra ti haidọ̀ bá nìyẹn bá ń ṣe èyàn ṣe ní kápá àti ṣe àwọn kankan nínú ìjọsìn ṣùgbọ́n tó bá yẹ pé àsìkò àìmára ti jánábà ní ẹbá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lèyàn lẹ́tọ̀ àti ṣe lákòókò gbà náà torípásòkò tí ẹ kéré gan ọ̀dẹ̀fẹ́ kó pẹ́ lára náà kéèyàn tó mọ́ra kéèyàn bá lè fi kọ̀ntínú àwọn ìjọsìn èèyàn lè ní jánábà lára kọ́ ló ń fẹ́ kírun èèyàn lè ní jánábà lára kọ́ ló fẹ́ tọ́wọ́ fẹ́ káàbà ilé ọlọ́run èèyàn lè ní jánábà ṣì lára ẹ̀ kò ní láǹfààní àti lè gbé al-Qur'an kódà àwọn olùmẹ̀sí ṣàlàyé pé kò lẹ́tọ̀ọ́ kó kà á lásìkò pàtí jánàbà tó wà lára ẹ̀ lásìkò pàtí yàn ní jánàbà lára kò lẹ́tọ̀ọ́ kó ka al-Qur'an tí ń tún ṣe gbígbé nìkan kẹba lè fi mọ bí ẹ̀gbin ti yẹn bó ṣe jẹ́ pé ẹ̀gbin tí ó pọ̀ ni tó bá ti wà lára kẹ́yìn tètè tara ṣàṣà láti tètè lọ ṣe ìwẹ̀ kéèyàn mú kúrò lára ṣùgbọ́n àìmára sí alhaidọ́ àti àìmára sí annifas méjèèjì yẹn àti àìmára sí al-istihada àwọn eléyẹn yàtọ̀ pátápátá níwọ̀nba àwọn ìdájọ́ mi tó rọ̀ máa wọn ẹni tó nílára náà òun ní láǹfààní àti lè kírun ni ṣùgbọ́n láǹfààní láti lè ka Al-Qur'an lásìkò báyìí kọ́dà àwọn àǹfààní ó lè mú abalabi tó bùkátà sínú àdáni àpẹẹrẹ wọn há Al-Qur'an lọ́wọ́ àbó ní ẹ̀sán tó ń ṣe pẹ̀lú Al-Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálẹ̀ fi mọ̀ pé òun fúyẹ́ tọ́pẹ́ àwọn àjáàmù tó fẹ́ fi ṣe àwọn kan yìí àwọn ọjọ́ tó fẹ́ fi ṣe àwọn ọjọ́ tó gùn ni àwọn afẹ́kọ́ wá dìlé àwọn nǹkan míì nínú àwọn ṣẹ́kímọ̀ tó wà ń bẹ̀ náà nìyẹn kó wájọ́ tó kò ní lẹ́tọ́ àti lè ṣe wọ́n sílẹ̀ àwọn àkókò gbà náà kí àwọn máa lọ ṣe ilẹ̀kùn kan míì lẹ̀ fún ẹni tí ó wà ní ipò alhaidọ́ àbí tó wà ní ipò annifas. a dẹ̀ mọ̀ wípé أقل مدة للحيض وناني àsìkò tó kéré jù tààlẹ̀ sọ pé èèyàn fi ṣe pé ah, ó ṣe àlejò olóṣooṣù òun náà nìkan ní bí 24 hours bí ọjọ́ kan òru kan àtọ̀sọ́ kan ó ti parí nìyẹn remonstration lánàá ìgbà tó lè máa fi di ìrọ̀lẹ́ ní ètùtọ́ ah, ó máa já gan kẹ ó sì ti lọ ètò kéré jù lélé yẹn ètò kéré jù lélé yẹn ètò pọ̀jù nínú ọjọ́ ṣíṣe haidọ̀ òun ni khamsata ashara yawman ní kó rí fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún menstruation lágbájá gùn 15 days ló fi ṣe tó bá ti ṣe títí títí bá ti kọjá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àǹfààní ká má kàn sí dáadẹ̀ sí pé ó ń ṣe menstruation máa ó dẹ̀ ti di kọ́ńṣe istihada ìtàwọn àgbàlagbà ilẹ̀ yorùbá máa ń tú tó bá fẹ́ tú kẹ́lìmọ̀ istihada wọ́n máa ń pè ní haidọ̀ dárùn haidọ̀ ló ń ṣe ṣùgbọ́n tí wá padà wá yí sí pé kò dẹ̀ nọ́mà ó ti jà nọ́mà blọọdì yẹn èyí ṣe blọọdì ti haidọ̀ mọ́ àti ìdíbí ìgbà tí àrùn kan kankan ṣẹlẹ̀ nínú lọ́hùn tó wá fa tó ti fi wá continue after fifteen days sixteen seventeen eighteen nineteen ah ọdún tó bá ti kọjá àwọn ọjọ́ yẹn ètò ṣe sáfilẹ̀ fún nígbèdé kejọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn ó pọ̀ jù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí yàn kì í sábà rí bẹ́ẹ̀ lára àwọn èèyàn kankan ọlọ́mọ fi tí wọ́n ṣàdánwò fún wọn bẹ́ẹ̀ tó pọ́jọ́ tọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń fi ń ṣe kì í máa ń sábà ń kọjá ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́rin ìyẹn ló ṣùgbọ́n ìdájọ́ ò ní ṣaláyè wáyé lórí ó dá àwọn míì tó jẹ́ sáwọ̀ títí wọ́n náà máa ń pẹ́ ń kọ́ nínú ọ̀sẹ̀ mẹ́rin táwọn máa ń fi ó lè tọ́sẹ̀ méjì ọ̀dà tàbá ara àwọn tó ń ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n kàn fún àwọn ẹ̀bẹ́ àwọn afẹ́ẹ̀sì fi gbé ìdájọ́ kalẹ̀ pé a máa já pé ó pọ̀ ju wọn náà pàwá ariwo wá pọ̀ jù pé ní yìí ṣe menstruation àwọn ọjọ́ tó wá fi ṣe wá pọ̀ títí àrírú ẹ̀rí kó má kọjọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí kíni torípé kò ní lè gbà rẹ̀ lásìkò gbà náà kò ní lè kírun láwọn ọjọ́ náà àwọn àìkírun ẹ̀yẹn kò ní dáànù padà ààrẹ tí ò bá gbà tó bá jẹ́ Ramadan ó máa tún lè yẹn padà ṣe yọ báyìí ṣùgbọ́n tó bá ti kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó sínú oṣù Ramadan ó máa dá ààrẹ tó bá ti dé níjọ́ kẹẹ̀ẹ́dógún yẹn padà torípé yẹn kì í dẹ̀ ń ṣe háìdọ̀ mọ́ yẹn ti di ṣèhádọ̀ tó bá lọ eventually má bó fẹ́ bójá ti pé tó bá ti ṣe kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó dẹ̀ fọ́ọ̀lù sínú Ramadan ó ti lẹ́tọ̀ọ́ àti máa gbààwẹ̀ yẹn látẹ̀yìn ìjọ kẹẹ̀ẹ́dógún yẹn ó ti lẹ́tọ̀ọ́ torí pé láti ẹ̀yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún yẹn náà ló ti lẹ́tọ̀ọ́ láti bẹ̀rẹ̀ sí kírun tó kàn máa ṣe ni pé a máa wà ní mọ́ra fún ìrun kankan a máa túnra ṣe fún ìrun kankan ṣáwọn eléyìí ń yé wa ìyẹn ní ti haidọ́ àti ti ìfẹ̀hàdọ̀. àsìkò gbàtọ́rọ̀ èyí dẹ̀ ń ṣe lọ́wọ́ ìwọ ni kọ́kọ́ rẹ̀ kó nípàdé pẹ̀lú ẹ̀ eléyìí náà jẹ́ lára àwọn ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òde òní ń dá àtọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òde òní látara ìbìkítà kì í ṣe fẹ́ṣẹ̀ ní pé kò sùn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó àfikẹ́jọ ní eré lọ́kọláya ṣùgbọ́n àjọṣepọ̀ lọ́kọláya ilé tí ní ṣe pẹ̀lú ìsúnmọ́ra ìyẹn ni ó gbọ́dọ̀ wáyé ìwọ̀n kò tó bá kù lẹ́yìn ilé yẹn ó tọ́ nínú ṣẹ̀rẹ́ islam ṣùgbọ́n kí yẹn wá rọ̀kún ò lè lámójútúrò láwọn àsìkò gbà yẹn kó wá lọ lẹ́tọ̀ọ́ kó wá lọ súnmọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ lásìkò gbà náà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ mi la máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn àrí nínú ẹlòmíì tí wọ́n ní ẹ ọ̀rìn tí wọ́n jẹ́ púpọ̀ níjàwó kan lọ lásìkò bá tíyàwó ẹ wá wà nípò ó ń ṣe àlejò olóṣooṣù yìí lọ́wọ́ ṣé kò lè lo rọ́bà dáàbò bò ní kó dẹ̀ fi ṣe tó fẹ́ ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kò tọ́ bẹ́ẹ̀ o fún àtẹ́zìlú ní sáàfìlì mahid tọ́lọ́wọ́n bá sọ nípa jìnnà sí ìbálòpọ̀ pẹ̀lú wọn lásìkò ìgbà náà kò sọ pé àyàfi tẹ́ bá mọ́gbọ́n tẹ́ lè fi dá tí ẹ̀ fi ní tára òfin ní kára gbogbo ọlọ́run bá pè ò ní àdá tí wọ́n bá wá ṣe tí wọ́n sọ pé torí àwọn àrùn kan kó má lọ fara kó ìdọ̀tí tọ́lọ́run bá ní kí ara rẹ̀ máa sì síta lásìkò gbà náà kí wọ́n má fara kó ètí wọ́n ń ṣe yẹn náà ṣe kó wá padà sára títí ẹ̀ náà ní kó máa lọ jẹ́ àrùn tó náà dára lọ́hùn tó fílẹ̀ fílẹ̀ lásìkò gbà náà tó bá wà níbi àbí tí wọ́n náà bá ṣàárẹ̀ ńkọ́ kí ló sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń lè ní àwọn àmúmára kan tara máa wá gbọ̀n lódì lódì tó bá ṣe ìrìnàjò ńkọ́ tó bá lọ ṣiṣẹ́ hajj tó yẹ pé wọ́n nìkan náà ló lọ àsìkò ṣe yẹ kí ló fẹ́ ṣe lásìkò gbà náà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi àwọn circumstances tó lè wáyé tó lè ṣokùnfà kéèyàn má lẹ́tọ́ àti rí ara lé ẹ̀ lẹ́tọ́ ẹ̀ fáwọn àkókò kan lónìí àwa ní kalẹ̀ ilé iná ọmọ tàǹpé ní annifaso ìdájọ́ ẹ̀ ìmọ̀ ló máa ń jẹ́ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa míì ẹlẹ́yìí tí wọ́n ti ń ṣàbí ọmọ ti pẹ́ tí wọ́n tẹ̀jẹ́ kírunkírun ọ̀pọ̀lọpọ̀ ọkàn ṣàbí ọmọ ọkàn kírun ni òmọ̀dájọ́ tọ́rọ ọmọ ẹ̀jẹ̀ tó wá lẹ́yìn ìgbà tó ń bí ma yẹn ẹlòmí ọmọ kò yí ẹlòmí rárá ẹ̀mọ́yẹ ẹlòmí ló ti jẹ́ ọlọ́wọ́ bá ní pìtì àwọn irun ẹ̀mọ́yẹ ẹlòmí ló ti jẹ́ ọlọ́wọ́ ní pìtì àwọn àwẹ̀ rẹpẹtẹ ẹ̀sùpọ̀ wà nínú àkọọ́lẹ̀ pé onígbèsè ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹni yàn kí ń ṣe jò bẹ̀sẹ̀ tó jẹ́ ọlọ́run ni tó pa láti pẹ́ká ṣe tí wọ̀ wá ṣe gbogbo ẹni tó yẹ tó jẹ́ dẹ́yìn tó nílà káyè tí ò kírun láyé ó jẹ́ gbèsè irun tara tọ́lọ́ wọn bá ní kó wá ṣe láyé ni ayé kí ẹ jẹ́ ọlọ́run bá ní gbèsè títí yẹ wa gbogbo ẹ̀dá tó ti nílà káyè tí ó gbàwé nínú ṣọ̀rọ̀mọ́dọ́ọ̀nù ó jẹ́ ọba tó dá ẹ ní gbèsè àti gbogbo àwọn tọ́lọ̀ àmà pàwọ́ aláṣẹ pé ká ṣe gbèsè ní wọ́n rẹ́kọ̀dù ẹ̀kalẹ̀ fúnikálukú lójoojúmọ́ nígbà tó bá ti kùnà láti ṣe àwọn kan náà jáwá ṣàlàyé fún wata àjọ ń ṣe lójoojúmọ́ ṣùgbọ́n tó yẹ pé látara àwọn àìdìkítà báwọn ìnímọ̀ nípa àwọn kan mí nínú ìdájọ́ ẹ̀sìn ó sọ wọn náà jẹni tí wọn náà ti ó ní ẹ̀jẹ̀ kan àkókò táwọn ẹ̀jẹ̀ kan máa ń wáyé nígbà tó bìnrin bá bímọ àwọn díẹ̀ nínú ìdájọ́ tó rọ̀ mọ́ ọ̀là ní kátàrí sọ ní òní ṣọ́nfàná wa ti wà lọ́wọ́ masala yìí àti ìdájọ́ ẹ̀ rí pé lókè nínú lọ́wọ́ yín ọkọ̀ al lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kọ alḥukimu idha waladatil mar'a walam tara dama tóbìnrin bá bímá ó bímá kò wá rẹ̀ jẹ́ naam al-ma'lum táàmọ̀ tó dẹ̀ kọ́mọ̀ ọ̀nà pé tóbìnrin bá ti bímọ àwọn ẹ̀jẹ̀ máa ma wá kọ́dàjọ́ tútù wá ti kọ́mọ̀ ń tẹ́ máa ra wá láti fi pé kóbìnrin yẹn lè fi páàkì ara lẹ́yìn tó bá ti dìdí fàtán torípa àwọn ẹ̀jẹ̀ tó sì máa ma wá lárẹ̀ fáwọn ọjọ́ kan ó wá bímọ ẹlẹ́yìn wá bímọ àwa rẹ̀ pẹ́jẹ́ ọ̀wá wá ju pé bọ́mọ yẹn ṣe wálẹ̀ báyìí tọ́lẹ̀ ti gbé ọmọ tọ́lẹ̀ ti clean ara ẹ̀ ọdẹ̀ ẹ̀sọ́ ti pé ó yẹ bó ṣe páàkì ara yẹn o tó ọmọ tó fi di ah, alhamdulillah tó mo jẹ́ mùsùlùmí gbogbo nǹkan islam mójútó pátápátá pátápátá wọ́n lè wọ́n á ṣe mọ̀lọ tútù pé kí ni kó wá ṣe báyìí kí lọ sí kì í ṣàrùn báyìí ìfẹ́ wàhálà òjò wá dé báyìí wàhálà kankan ò dé bọ́lá ń ṣe ṣe ẹ̀dá ti ẹ̀ nìyẹn ó yá kí ló wá tí ò ní lè kírun torí ẹ̀jẹ̀ yẹn tó ń wáyà àwọn ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní rúfẹ́ obìnrin báyìí látà ọdọ̀ àkàmà nàfàtà ọ̀nyẹ́ gba ìdájọ́ pé òun rí ẹ̀jẹ̀ bí mamá nìyàwó nígbàtí tó torí ẹ̀ má lè kírun tí ò di wá ولا يجب عليها لابد ولا ينقض صيامها kọ̀dẹ̀ nínú fẹ́ wẹ́wẹ́ pẹ̀wẹ̀ nípa kọ̀dẹ̀ ní stọ́pù irun àbú máa torí ẹ̀ lóhun ògbà rẹ̀ má ẹ̀ṣàrí kúmọ̀ ẹ̀ṣẹ̀ bí má ní kí ló wá stọ́pù ẹ láti kírùn ẹ̀jẹ̀ wà bọ́lá ṣe ṣe ẹ̀dá tiẹ̀ nìyẹn wọ́n á kírun wọn máa gbàwẹ̀ tiẹ̀ lọ ṣé bó ṣe rí náà ní ẹ̀sìn wa bó ṣe rí nìyàwó gbogbo àwọn adájọ́ tó rọ̀ wọn ború nǹkan báyìí ẹjá tún wá ń bò mí ìṣáàríṣá lọ́ọ̀yà àdérí mi kàkà má inú ìsìlámù lọ àkọ́kọ́ nìyẹn إذا رأت علامات الولادة tó bẹ̀rẹ̀ bá rí àwọn àkàwé pé àwọn sáìn tí a máa rí tọmọ fi máa ń dé ma tarahu min dami wa miya ma alami qabla al-wilada bi waqtin tó bẹ̀rẹ̀ bá rí àwọn ẹ̀jẹ̀ àwọn ọmọ sọ́dọ̀ ara kò ti ní spain ìpìlọ̀ sútúnà tó bá ti débi àwọn abẹ́rẹ̀ ṣẹ́rẹ́ jẹ́ abomi òmíyà omira tẹ̀lómi bí omira ló máa wá tẹ̀lómi bí ẹ̀jẹ̀ tẹ̀lómi kò jọkun kò jọ ara báyìí aláhàtùwà ọlọ́run ní àwọn tó máa wá láti máa fi sọ wípé ọmọ ti ń bọ̀ ọ̀ ọmọ ti ń bọ̀ ọ̀ palẹ̀ mọ́ ọ̀ tó bá ti di pé omi yẹn ti ń wá bẹ́ẹ̀ ibi tí ọmọ wà omi tó ọmọ ń dùwẹ́ nínú ẹ̀ ibẹ̀ ló ti ókùn yẹn ọmọ ti fẹ́ máa bọ̀ ń lẹ́nu wọ́n ní ṣe fasa la mafi fún a àbí ahkamul istihada kò tí bímọ ó dìgbà tó bá bímọ tán kó gba ìdájọ́ ó di ìgbà tó bá bímọ tán kó to gba ìdájọ́ anifas pé nifas ni tó ṣẹlẹ̀ ìsìhádọ̀ la máa fún ní ìdájọ́ ẹ̀ ṣe yọ abáyìí tẹ́rẹ́pẹ́ kí ni ẹ lè wá bẹ́ẹ̀ bó ṣe wáyẹn kọmọ ẹ máa padà wáyé ń jọ yẹn kódà tútù kan wo kọfà rí pé à aláàmúlẹ̀ ni ìbánà máa sọ bẹ́ẹ̀ àbí àwọn àmì ìnáà tútù wọ́n lè ní stress obìnrin yẹn pọ̀ ní kórìláàsì wọ́n fún ní bed rest wọ́n lè ní bóyọ́ jẹ́ kankan tó yẹn ni bóyọ́ jẹ́ pẹ̀nápù tí ó pọ́n tán ìdàpọ̀ àwọn kíní yẹn ní agbára púpọ̀ yúrò àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní fún ní ìdájọ́ ni ìjẹ̀ tó ń wá lásìkò gbà náà ẹ̀jẹ̀ yẹn gangan ló ní ìdájọ́ yẹn ṣùgbọ́n lè yíò ìdí ìdí kí ni yẹn ṣe wá ní ọmọ mú ẹ lọ́wọ́ ni wá sì lọ clean ara aṣálọ̀ ọ̀la akírun ó lè jẹ́jọ́ yẹn náà lè ṣe máa padà bí mọ́ kò sí mọ́ ó lè jẹ́ ìjọ́ kẹta lẹ́yìn ẹ̀ ẹlòmí ó lè wá bẹ̀ kó tún stop kó ti jẹ́ pé dẹ̀yìn ọ̀sẹ̀ kan ó dẹ̀yìn oṣù kan ntọ́kàn máa gbìyànjú àti mọ́nítọ̀ lọ tútù tó máa bùkátà láti rí àwọn gynecologist kan ni wọ́n ń pè wọ́n ẹni pé ṣé n tó wà yìí ṣómi yóò ti pọ̀ jù ṣá ṣómi tó kù nínú ilé ọmọ tú ọmọ yìí láti ti survive ṣé kò ní sí níjà sí pé omi tó wà nínú ilé ọmọ yẹn yìí tó ti jò dànù nínú ẹ ti pọ̀ ṣé máa tún lè rí míì tó sì tó tó bá ti já pé omi tó kún bẹ́ òpọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó bá ní kọlọ́yà scan wa tàbá ti wá wo ṣe ultrasound àbí tàbá ti yẹ̀wò tó ti rí pé ah omi tó wà bẹ̀yà kéré gan tó káwọn risk life ọmọ ẹ ó lè lead sí pé bóyá kí wọ́n induce ẹ̀ àbíkẹ̀ kí wọ́n ni wọ́n fẹ́ gbé ọmọ jáde pẹ̀lú iṣẹ́ abẹ ìkànnì méjèèjì láti lè fi rescue ọmọ yẹn kọ́kọ́ máa lọ kú tí o bá ti rí ibi tó ti lè máa lù ẹ torí wà nínú omi ọmọ ṣe wà nínú oyún yẹn lọ́dọ̀ yẹ ó wà nínú omi tó ti ń lú ẹ omi tó pé tí wọ́n bá nínú àtẹ̀mí àti a wà nínú nínú oyún gbogbo ṣe ṣe ń yẹn ti tán lára ibi tó wà yẹn tóbi yẹn bá ti kò ní lè survive mọ́ illa yasha Allah tòtórí díẹ̀ yìí àwọn ilẹ̀ jẹ́ lára àwọn àlàyé ilẹ̀ tí akọ̀tún fi kún ìdájọ́ òfin ẹ̀sìn tá ń bá bọ̀ tírípà àwọn yẹn máa ń tẹ́kì rísì tó pọ̀ gan ìrẹ́sìlámù wa ó ẹ̀kú sí wa sí àwọn nǹkan tó pọ̀ gan nínú àwọn nǹkan tó lè jẹ́ àǹfààní fún wa láyé ọ̀pọ̀lọpọ̀ yẹn wọ́n yá mùsùlùmí tẹ̀mọ́ ń sábà ṣe ẹ̀kọ́ ilé tí ò ní túmọ̀ ẹrù kọ́wẹ́ àìṣínwó náà lẹ́ ń ṣe ẹ̀nímọ̀ yí pé ìdẹ́milé gbogbo àti ìsúnwó náà tó máa padà wà já sí àdẹ́dọ̀ dìde táwọn ìyàwó yí bá ti wà láwọn kópa wà nínú oyún ẹnáwó láti tọ́jú wọn ẹjọ́ kọ́ máa lọ sọ̀fíìtù fún ìyàwó lóòrèkóòrè fún àyẹ̀wò lóòrèkóòrè wọ́n máa wo ẹ̀jẹ̀ wọn wọ́n máa wo fúnpá wọn wọ́n máa gbogbo tó yẹ kí wọ́n yẹ̀wò lára wọn yẹmímí ọmọ wò gbàlódé tọ́lọ̀ wọn bá ti ní kí nǹkan tó ti rọrùn fún wa yìí tó yẹ ká lò fáǹfààní àti fi jẹ́ kó jẹ́ ìgbáyé gbádùn àwa àtàwọn ọmọ tó ń bọ̀ wá jọyìn wà láyé ilé pàtàkì púpọ̀ ẹlòmíà wá fìyàwó sílé á ní kò sí tó ṣe kò ní jẹ́ kó máa lọ gba treatment kò ní fún láwọn oògùn tó yẹ kó máa lò tó rẹkọmẹ́ndì fún ní hospital kò ní jẹ́ kó jẹ́ nǹkan gidi ìyá wọn ma wá fi nira tó jẹ́ fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà oyún tó rù náà wáhànà ní àlà wáhànì kọ̀ọ̀ṣẹ́ tọ́ nínú alukuran iṣẹ́ ńlá gan ni pé obìnrin ru oyún ọ̀tún wáyé kọ́ ní nǹkan gidi jẹ́ ó tún fi nira kún nira fún kí ló ṣe pẹ́ tó ń pọ́ ní bẹ́ẹ̀ tó tani èèyàn bá torí ẹ̀yáwó bí kì í ṣe obìnrin aláboyún wọ́n ní kí ló dé pẹ́ láwọn tí mò ń dupọ̀ ń ju ẹ̀mí àti tó wà nínú ẹ̀ ara ò gbọ́dọ̀ ní àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ jẹun torí díẹ̀ yìí àjàdì ilé yẹn ni fún gba àwọn tọ́lọ̀ ń ṣe ní bá ilé ẹ má jẹ́ ká ya ìka ọ̀dájú àbí kí àwọn lọ wá lọ lo àwọn túta alábẹ́lé kan tí wọ́n competent pẹ́ nìyẹn tọ́kásùsù rẹ̀ kọ́ ni tó ní ṣe pẹ̀lú gynecology nǹkan mọ̀ ń mọ̀ náà ṣí gbogbo iṣẹ́ yẹn papọ̀ rúpọ̀ àwọn mi máa ń bímọ sọ́dẹ̀ tó dẹ̀ ń já sí wẹ́rẹ́ kò dẹ̀ ń kàn sọ́ ti wọn rúpọ̀ ìlú mi lè ní irú ọsúdù bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kó ní àwọn tó ń lò ṣe pé tó bá ti ní kéèsì tó ní ṣe pẹ̀lú aláboyún ó ti ní àwọn tó máa pè tó bá ti ní kéèsì tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké àtìpọ̀ àwọn dókítà ọlọ́mọdé tó bá ti ní kéèsì tó ní ṣe pẹ̀lú àwọn kan míì ìtọ́wá ti wá fẹ́ tí hospital tí wọ́n ti náà specialist dáadáa torí ẹ̀yẹ́ ká wáyò àwọn mùsùlùmí sọmọ́ máa jẹ́ kí a máa lo ìgbésí ayé ojúdúdú táwọn míì tó ṣe ń lò ẹ̀sìn ti láojú títí wá kì í ṣàgbáyé ló ṣẹ̀ṣẹ̀ wá láojú wa ẹ̀sìn tí wá ti láojú wa tí tó pọ̀ gan tòtórí bí ẹjá lo ìlànà ẹ̀sìn náà kábi akọmọ̀nà ìgbésí ayé wa. الدم الذي يخرج من المرأة أثناء الولادة هناك الثاني أجدون ولا صدو بني لفكوا بسيئهم بملوة هذا دم دم النفاس أجدون جادين بسيئ بني بملوة ولا أنكوين أجد نفاس شن سليمين سين هذا قد نعمه ما به ليش يا نعمه أنا رضوان اكرم نعم هذا الدم دم النفاق اجي لي اجي نفاق نعمان فيه ولو لم يخرج الولد àwòkọ́rọ̀já bá àdùhù anẹ́kọ́dà kọmọ yẹn máa sí ìjáde àdíkẹ̀ ṣẹgbọ́n tí mo pé kọmọ yẹn máa ìjáde ṣùgbọ́n ti wà ní stéètì pé ó ti ń ó ti ní tàǹpé ní contraction ọmọ ti ń ọmọ ti ń mú gan wọ́n ti ń jì mú tí wọ́n náà ti ń wí àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó bá jọ́ lòsílẹ̀ wọn máa fa àwọn ọ̀rọ̀ gidi

àwọn tí wọ́n ń pẹ̀lú fún wọn tí wọ́n máa rí tí wọ́n máa ń gbọ́. asùpọ̀gbà náà àwọn ẹ̀jẹ̀ tó kọ́kọ́ ń gọ́ṣà tó ń gbà yẹn àwọn ilé ẹ̀rà ń pè ní dámù nípa wọ́n ní kódà kọ́ mọ́má yìí ti jáde tó jẹ́ bá ti fi lè bẹ̀rẹ̀ sí dà báyìí ẹ̀jẹ̀ abẹ́lọ́n kó là wá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú ayé kọ̀nà kó jọ kòkó wáyé kúrò níbi àwọn ìṣẹ̀lẹ̀ aburú èyí tó máa máa jẹ́ àwọn àwòyánu àgbọ́yánu ẹlòmíì ń gbà tó ọmọ ń bọ̀ báyìí ó kù díẹ̀ kọ́ ọmọ yẹn dé kó jáde tán àwa rẹ̀ obìnrin ọmọ èmi orí ló ṣìyọ́ síta èmi ò ti yọ dé bí apá a máa bẹ̀ ó yá kó pòṣì kọ́ṣì àdáhàkúwà gẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti fi ti gbọ́ tọ́pọ̀lọpọ̀ ti fojú rí àwọn ẹlòmíì ti gbàbẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run àwọn ẹlòmíì apadà dìde sí emergency láti ọpẹ́rẹ́tì obìnrin yẹn dai ní fífalẹ̀ tí yẹn náà dẹ̀ léwu gidi gan-an pé tọ́ ní stéèjì ha wọn náà ti fẹ́ èèyàn ti gbọ́dọ̀ kún fún àdúrà púpọ̀ lóbìnrin bá wà nínú oyún a responsible husband lásìkò gbà náà àfikún máa ṣàdúrà gà kó lè láàánú obìnrin ẹlẹ́ni gbà wọn tí wọ́n ti lọ tí wọ́n ti bọ̀ àfihà kí wọn ìrìn àjò ńlá ni gbogbo tí mi àti yín náà ti gbà kọjá nìyẹn gbogbo àbí tá a ti gbà kọjá àwọn ìrìn àjò tá a ti gbà kọjá lọ́dọ̀ àwọn ọ̀yá wa wọn náà lẹ́wù yẹn o ṣe ẹni tó jẹ́ àwọn ọ̀yá yẹn ti rí náà ìyá yẹn ló yẹ kó máa wá kanra mọ́ ṣé ìyá tó ti ṣe kan oríṣìí tó pọ̀ tó yẹn ló yẹ kó máa wá bú ṣé ló yẹ kó máa wá kó máa ṣègbéraga sí ṣé ló yẹ kó máa wá jàǹbá ẹ̀ ṣé ló yẹ kó tún máa mú nǹkan ẹ̀ lọ́nà ìtọ̀ ṣé ló yẹ kó wá lówó tán kó wá náwọn sí irú ìyá bẹ́ẹ̀ ló wá di sáfù èébú lọ́dọ̀ tiẹ̀ àbóṣe níwọ tó ti fojú ẹ̀ hàn máa bo nígbà tó ń bọ̀ láyé. ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà fi máa ń sábà láàánú sáwọn ìyá wọn pé nígbà táwọn náà bá ti bẹ̀rẹ̀ sí bímọ àwọn náà wá máa wá ìmájì pé ah tó ń tójú mọ́ mi rí nígbà yẹn rèé ó ti ṣèmi náà rí o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì máa ń sábà ń dájú torí pé ó kàn ń gbọ́ ni ó kàn ń sọ ni òun náà padà experience ẹ̀ ìyàwó tó fẹ́ náà ìyàwó ẹ̀ kàn ń bímọ fún ni kò experience ẹ̀ ẹ̀tọ́lọ̀ bá ní kútùkọ̀ mọ́mọ̀ fi à ń yẹn sílẹ̀ ní pé ah ojú màmá ti rí tó ojú màmá ti rí tó ọmọ àdìpẹ́ kò ń ṣàánú ìyá wọn mo sọ ní ọ̀dọ̀ ọmọ àwọn sídẹ̀ǹtì wa ọmọ ìyá wa tán wà ní ìlàrú lọ́sẹ̀ tó kọjá yìí ìyá wa tá à ń sọ̀rọ̀ náà ọkùnrin ni wá yọ́tàn lọ bèrè bèrè wa anábì náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkùnrin là anábì náà ṣùgbọ́n wà tán bèrè tani ká ṣe dáadáa sí ju ó rí pétì ìyá ẹlẹ́ẹ̀mẹ́ta àbíbẹ̀ ẹ̀kọ́ ni Lukman tó náà ń sọ̀rọ̀ fọ́mọ ẹ̀ gbàtún bẹ̀rẹ̀ sí ṣàlàyé náyà ń gbàtọ́ lọ́wọ́ bá ń ka fún wa tó fi ń kọ wa lẹ́kọ̀ọ́ ọwà sínà ìsáàna bí wà lèdè hamalatu umuhu wà hànà ní àlàwà ní umu ló dárúkọ ọkọ̀kọ́ dárúkọ stress tí umu pàtó ìyá ìyá torí díẹ̀ a ní kó dájú bàbá ẹ̀ lábẹ́ náà ní róò pọ̀ tó pè nínú gbèsè ayé ẹ̀ ìkọ́ máa ṣẹlẹ̀ ńgbà mìíràn tó máa já sí pé lẹ́yìn pé ìyá lóyún ìyá bímọ ìyá mi ò ní nǹkan kan tó jẹ́ responsibility kankan tó kárí mọ́ lórí ọmọ bàbá lórí ẹ̀rọ gbogbo ìyá ní àti ẹ̀pá ọmọ tì àti máa gbájúmọ̀ gbèsè ayé ti ẹ̀ lọ ni ìyá mi tún dájú kò tí ẹ̀ ní bójú ẹ̀yìn wọ ọmọ yẹn mọ́ àti gbẹ̀rù àti kúrò ńlẹ̀ ọkọ yẹn ó ti gba bò míì lọ bàbá ló mọ wá fèsì gbogbo wàhálà yẹn títí títí títí tó yẹ kó ti mọ̀ pé bàbá yẹn náà àdúgbò ìṣàánú ẹ̀ ojú tí ẹ náà ti tó ìyá ẹ náà nídìí kó ṣe dáadáa sí má fòrò yòró pé nígbà tó ti gbé wa tẹ́tí ṣíwálẹ̀ ṣe padà bójú ẹ̀yìn wà ní ìwọ fi ìjẹ́ mùsùlùmí òdodo hàn ṣe dáadáa ọmọ tó bí sí ìyá ẹ̀ ṣe dáadáa ọmọ tó bí sí bàbá ẹ̀ kò gbìyànjú àti balance ẹ̀ bẹ́ẹ̀. ìta ti kúrò ní tójú obìnrin rí nígbà tí wọ́n bá ń bímọ ọmọ lè máa bọ́ ń gbà mí kó ẹ pé báàdù rẹ̀ ló ń bọ̀ apá kan nínú ọmọ yẹn ló ń bọ̀ ọmọ gbọ̀ngàn jáde tán ìmí tó bá tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè ní tiẹ̀ ibẹ̀ yẹn fún ìtumọ̀ tiẹ̀ yẹn ni pé ibi tọ́mọ yẹn ń gbàbọ̀ yẹn á wá mú àwọn abẹ àwọn irinṣẹ́ àwọn doctors àwọn nurses àwọn fi tọ́ ara obìnrin níbi tí ọmọ fẹ́ gbà jáde ìbẹ̀yẹn ti há kò gbá mọ́ tó bá tọ́tẹ̀ lómi ìtàn ọmọ nídìí kí wọ́n tún ti ṣe padà wọ́n tún rán padà láàrin láàrin lọ́ba ìyẹn àwọn emergency operation kékeré tọ́tà lè ṣe tẹ́lẹ̀ náà hospital tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ gbogbo tí wọ́n tún kọ́kọ́ sáré ń lò yẹn náà ọmọ tí wọ́n jẹ ọmọ bíbí ẹ̀ bàbá ló máa san gbogbo eléyẹn náà àti ìyá àti bàbá kò sẹ́ni kankan nínú wọn eléyìí tí tó tó wọ̀ tí ẹni tí ọmọ máa rí fín àbí tọmọ máa wá dájú àbí tọmọ máa wá rúdù sí kò sí torí ẹ̀ bàbá àti ìyá náà àwọn náà gbọ́dọ̀ máa ronú gan-an lórí káwọn má sọ di ọ̀rọ̀ fọ́mọ padà tó máa bá ń hu àwọn wà kan tí yóò dùn mọ́ ọ nínú tó bá ti yí padà kúrò lọ́dọ̀ ọmọ yẹn tó ti bínú hàn sí tó bá ti yí padà wọ̀ kan tó lọ tẹ́wọ́ kan ṣàdúrà kan bí ọlọ́run lọ́lọ́run jọ má ṣe ọmọ yìí lọ́mọ kọ́ mọ́ má ṣe ọmọ burúkú bá mi tán ọmọ yìí yẹn àfikún tó máa lọ ṣàdúrà o torí tí wọ́n bá ṣàdúrà tọ́mọ yẹn bá padà ń yáyà kúyà lọ bẹ́ẹ̀ wọ́n lá wọn já sásán nìyẹn o torí pé bàbá mi yá mi á ní pé wàhálà lé ayé tiẹ̀ nìyẹn mi kò ti ṣe tèmi mo ti bá tèmi débi tí mo fẹ́ bá tèmi dé à ṣé wàá dá kí wàhálà lé ayé tiẹ̀ tó ń pè ní wàhálà lé ayé tiẹ̀ yẹn tó dẹ̀ gba ara ẹ ló ti jáde ṣé ó dá kó já sásán wàhálà lé ayé tiẹ̀ náà tó jẹ́ òbí náà já sásán nìyẹn ṣé ti yé wa torí ẹ gbogbo nǹkan yóò ń kó lè máa bí wa nínú táwọn ọmọ wa kákan bínú tìta ni ká má bínú tinú ìyá mi àti màá sọ fún ọmọ ẹ máa yí òun padà sí ẹ máa chíǹjì òun fún ẹ máa sóde ọ̀rọ̀ sí ẹ ọmọ ẹ má gbé ìpè lẹ́nu ẹ wá gbé ìpè lẹ́nu ẹ ẹjọ ṣọ́ọ̀tì papọ̀ ni àbámẹ́rin àdìdì sọ ọmọ tírí bàbá kó tó di dìdì sọ ní pé lágbájá ọmọ ẹ ló sọ yẹn ọ̀nà ní ilé yàrí ilé yàrí ọlọ́hẹ̀ ọmọ yẹn ò lẹ́gbọ́dá járe ọlọ́hẹ̀ bàbá yẹn dìídì sọ ni kò lè járe ọmọ yẹn ò lẹ́gbọ́dá járe àti kò lè já ọmọ dáadáa kò lè já ọmọ rí ẹnu ara ẹ̀ ló fi sọ àṣẹ́dẹ̀gùn tọ́lá tó bá ti ní pọ́ mẹ́ tí fẹ́ gbégbèsẹ̀ kan tí fẹ́ kó sínú kúfúrú tí fẹ́ kó sínú ṣíríkò tí fẹ́ kó sínú àwọn ẹgbẹ́ òkùnkùn kọ́ tí fẹ́ máa rìn ní kúnni kan tí fẹ́ máa ṣe ṣìná tí fẹ́ máa ẹ̀fọ́ sóbì ní tí fẹ́ máa tàtẹ́tẹ́ tí fẹ́ máa jáde tí fẹ́ máa hù àwọn wàkíwà ti ṣe gánagánà àwọn wà tí ò dá kan gbogbo wa tó bá ti rí ààrẹ tí ò dá tètè bẹ̀rẹ̀ sí bá fa wàhálà lórí ẹ̀ lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ṣàdúrà kíkankíkan pẹ́kọ̀nà kún gbàjọ́ àwẹ̀ lórí ẹ̀

àbí ọlọ́run bá kójọ kó ṣe àwọn ọmọ wa lọ́mọ rẹ̀ tọmọ bá ń bọ̀ bá ibi tá a ti kúrò ní pé tó bá ṣẹlẹ̀ pé làjì ẹ̀ ló yọ tọmọ gbọ̀ngàn sí ìjọsán tẹ́jẹ̀ dẹ̀ ti wá ẹ̀jẹ̀ ńlá ń pè ní dámọ̀ nípa wọ́lá yẹ́jì wọ́kọ̀dọ́ ó sọ́lá kò lẹ́tọ̀ọ́ pọ̀ndọ̀dọ̀ lórí obìnrin bẹ́ẹ̀ mọ́ ìkókó wá sàn ìrún kò lẹ́tọ̀ọ́ kó nfe sọ fún òun fẹ́ kí irun tó bọ́ fún lásìkò ìgbà tí ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ sí jáde yẹn irun tí ò ká má kẹ́jẹ̀ tó wá kì í ṣe gbèsè lọ́rùn ẹ̀ ẹ̀jẹ̀ ń fún iná ó ti ń fìlì pé ọmọ ti fẹ́ máa mú òun ara ti ń fún ní àwọn sáyẹ̀nsì kankan ó ti rí stage kò tí ń ṣe ẹ̀jẹ̀ rẹ̀ ládàá o tàpé ní pàmà kọ̀nsídà sí ṣèhádọ́ lẹ́ẹ̀kan ó dẹ̀ ti rí omi kò tí ṣe dámù nífàs ṣé fi yé wa àwọn tó ṣe rí yẹn tó fi tètè gba ọtútù lọ ìyẹn ó sì máa clean ara akísọ́lá tó zúrì tó bá pẹ́ bóyá bí àsìkò zúrì ti ka mọ́ ṣùgbọ́n kó tó sọ́sọ́ láti lọ àṣírí bí aago mẹ́ta káfírí ò sí tó lè jẹ́ wìládà gangan wá bẹ̀rẹ̀ sí jáde àà ah, kí ní ti dé gangan lọ́mọ bá ń bọ̀ lọ́mọ tí ń bọ̀ áfírí ò sí kama àbíbi tí wọ́n ti má áfírí ò sí kama bẹ́yẹn kò ní dá áfírí padà táfírí bá padà tó kódà kó máa ti dì má tẹ́jẹ́ ẹ̀dẹ̀ tí ń wá tọmọ náà ti ń yọ jẹ́ ìdí ẹ̀ táfírí tó ba lẹ́nu ẹ̀ kò dẹ̀ tí ìbímọ ṣùgbọ́n jẹ́ yẹn ti wá ọmọ náà ti yọ rí ṣùgbọ́n ti bímọ tán àbí ẹ̀jẹ̀ nígbà tẹ́jẹ̀ máa padà bẹ̀rẹ̀ sí wá aago mẹ́rin ti kọjá sọ̀látọ̀ lásìrè ti tó ó dẹ̀ ti wà ní labour room kò rí nǹkan kan títí títí bàtí àti ọmọ máa padà bẹ̀rẹ̀ sí mu tí contraction wá serious gan tó ń bá wo nọ́mbà yẹn tó ń wo iye percentage ti wà nǹkan kan aago ti kọjá sọ̀látọ̀ ti tó lẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wá ó ti jẹ gbèsè sọ̀láṣì làásù yẹn tó bá ti di mọ tán tẹ́jẹ̀ rẹ̀ bá ti tọ̀ ó máa san gbèsè sọ̀láṣì làásù yẹn ó ti kárí ẹ̀mí yẹn torí pé ó ti kà má ó ti kà má kó tó di pé n tó máa sọ ìrun di tí ó jẹ́ bónọ́sì fún ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sí kò tí ì ṣẹlẹ̀ sí ń ṣé ti yé wa. Mm-hmm àlàyé lẹ́yìn ni wọ́n ṣe ń bí àwọn ni àwọn ọ̀nà tẹ́ pé mọ́rọ̀ alàlùmọ́rọ̀ fi hàn àdàlùbọ̀ àwọn ọ̀nà tó tẹ́rẹ kọjá fóbìnrin yẹn ní gbogbo àwọn ọjọ́ ilé tó fi wá tó ti fi bímọ tẹ́jẹ̀ ti fi ń wá ẹ̀ tẹ́jẹ̀ ti fi ń wá a ṣe máa wà lẹ́ni tí tí ó kírun ẹ wá gbára yìí ní sáà bá ti fẹ́ ṣe àwọn ni mata yabdahu abdu ayami nifas ìgbàlá fẹ́ bẹ̀rẹ̀ sí ka ọjọ́ pé ẹ̀jẹ̀ bímọ wọ́n ní ba'da ma yanzil al-janin min batni ummihi kamilan ila al-ard ọ̀nà tó bá ti di pé ọmọ ti jáde nínú ìyá rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà tó wà bẹ̀rẹ̀ sí kàó tọmọ bá ti jáde tọmọ ti wáyé ọmọ ti jáde ti wáyé tó ti jáde tán gbà náà tó wà bẹ̀rẹ̀ sí ka pé ó ti lẹ́tọ̀ pé kó má kírun máa ṣe yé wa ìgbà náà láti máa bẹ̀rẹ̀ sí kẹrì àpẹsẹ̀kẹsẹ̀ náà ni ọlọ́májà rí ìdájúrú aburú kẹrìpọ̀ mọ́ máa mú ẹlòmíì tó máa lórí labour fún days jẹ́ méjì tó máa kọjá ọjọ́ kan tó máa máa mú tó máa máa filẹ̀ tó máa mú tó máa máa à pápá jùlọ alágbàkù ọmọ náà fẹ́ lọ bí ọmọ sọ́jà àwọn kan tí wọ́n ń pè ọmọ jáde torí wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ pé sọ́kúnlọ́ tó ti fi iṣẹ́ abẹ yẹn o àwọn alọ́bẹ̀ kan máa lọ fi nǹkan kan pé ọmọ jáde àwọn alọ́bẹ̀ sí lọ́wẹ̀ àwọn alọ́bẹ̀ oríṣiríṣi nǹkan pa lára lóríṣiríṣi nǹkan fún wọ́n mùsùlùmí tí wọ́n náà bá lọ ń bá wọn sojú bọ̀bọ̀ kú bọ̀ tó lọ dẹ́ni ara ẹ kí sì ni wàá rò lọ́dọ̀ ọlọ́run lálùkẹ́yà wọn. ó dáràn wípé ó tójú bọ tí kì í ṣe ìlànà ẹ̀sìn wa tó jẹ́ àwọn kan ìlànà ẹ̀bọ akéjì ń bẹ ó tún lọ commit suicide bóyá wọ́n òtara bẹ́ẹ̀ òtara lọ àbọ̀mọ́ àbí wọ́n kọ́ ni wọ́n náà wá ṣe àwọn oníwọ̀n títí títí àti àìnígbàgbọ́ tó jinlẹ̀ lọ́wọ́ ló ti ọmọ yẹn àbíyàwó ẹ̀ bọ ibi ìpè eh, kòtún tó burú ń bẹ̀ ibi kan ṣáà ti wọ́n ní nǹkan tó máa ń lò àwọn abíwẹ́rẹ́ àbíwẹ́rẹ́ kẹmọ́yà àwọn èèyàn ni wọ́n ti tara bẹ́ẹ̀ tí wọ́n ti ṣàkóbá tó pọ̀ tí kì í dẹ́ sábà ń jẹ́ pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀dọ́pọ̀ pọ̀lọpọ̀ àwọn ààyè yẹn tóbìnrin bá padà di wẹ́rẹ́ lóòótọ́ sáwọn kan ní ọmọ ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ tó máa jẹ́ pé àwọn instrument ọmọ fi dictate yìí tí kìí tẹ́ńṣì ògùn ni wọ́n fi ń gbẹ̀dí tẹ́ pé natural àwọn nǹkan bílẹ̀ àgbo ewébẹ̀ nǹkan kan tí kìí ṣe pé bí wọ́n lo ṣírìkì sọ́kàn ń lo àwọn ìtọ́jú tó jẹ́ ti àwọn ìtọ́jú tara àwọn náà ní àwọn ibi tó pọ̀lọpọ̀ nǹkan tó mẹ́hẹ́ lọ́dọ̀ wọn nínú àwọn kan náà ni pé ìgbà tó ọmọ bá wálẹ̀ sáńgbà ní ọmọdé ti ti gbomi parí lábẹ́pọ̀ ọmọ yẹn ń bọ̀ ńlẹ̀ àwọn ẹni mà nǹkan kan lè fi ṣẹlẹ̀ sọmọ yẹn ọmọ yẹn lè ti ní jaundice àwọn ẹni láǹfààní àti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọmọdé ti ní ìwùdù kan mímí ọmọ yẹn lè máa wà òkè dáadáa kò sí ní táwọn ẹ fi ṣẹ́ẹ̀kì gbogbo nǹkan yẹn fún àwọn ilé ìwòsàn tó jẹ́ standard hospital àwọn ti gẹ́ẹ̀tì nǹkan tó bá ń ṣẹlẹ̀ wáyé pé ọmọ ti gbómi parí ní àbí kankan àti ní nǹkan tó máa tún fi rọra fà á tí bọ́ ṣe máa rọra fà jáde tó máa fàdọ̀ tí jáde tó máa jẹ́ kọ́ ẹ kó sí lè mi dáadáa kó lè wà dáadáa ẹ má take risk yẹn mọ́ advice àwọn èèyàn ilé ìṣẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láwọn èèyàn bìkítà wọn bìkítà rárá èmi tún lè máa lọ sọ fún yín pé ìyá àwọn òbí mọ̀kan ṣọ́bà ẹ̀sọ́ tútù báwọn ṣe báwọn ṣe ṣe báwọn ṣe wáyé tọ́lọ̀ ń bá ní kí mọ́mí ẹwà opportunity láti rírú ẹ̀ ṣe tó bá béèrè lọ́wọ́ wọn àbí kó wá pọ̀ ládùúgbò yẹn náà tọ́lọ̀ wọn ní kí tí wọ́n rí bíi tìjà tiẹ̀ tó máa já pé torí àwọn risk ìgbà ojú dúdú tí ò sì sí àwọn tútù tó jẹ́ standard wọn rẹpẹtẹ báyìí táwọn bàbá yẹn kan risk tó pọ̀ bẹ́ẹ̀ náà ní jẹ́ mú nǹkan kan kún nínú ìdájọ́ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ọ̀nà nípa fẹ́ wo genotype ara ẹni ká tó má rí ẹlẹ́mí lè máa béèrè ní ìsinyìí pé kílẹ̀ sí ìhàwẹ̀lẹ̀ sí wá kọ́ sí ṣe yẹn wá kàn wá ní àbáyìn nígbàgbọ́ tó jiná àìṣẹ̀ blog group ẹnìkan kí ní jẹ́nitẹ́bẹ̀ ẹnìkan kí ní kí ní kan ọlọ́fẹ́ ní tọ́lọ́wọ́n bá ní kò rí wọ́n kí ó mọ́ tọ́bà lákún lọ́lọ́wọ́n bá sọ ọ̀sọ̀ pé ìtẹ́jì ẹ bá papọ̀ mọ́ ti tiẹ̀ ah! ọba tó fún wa ní gbogbo ọgbọ́n ìmọ̀ àtòyè dára tó fún wa ń bẹ̀ náà nìyẹn tó bá tiẹ̀ wá wá nǹkan mi tó fẹ́ fi ṣẹ̀rí tó bá rí wo adétítà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ti sọ fún sàhábí tó fẹ́yàwó sọ pé nínú àwọn àṣọ́rì lòun fẹ́ anábì sọ ti wo dáadáa lára wo dáadáa tàwùjọ táwà lónìí náà ni pé ṣe ò ti wo blọ́ọ̀gì ẹ̀ náà tó bá rí nǹkan mi tó lè fi ṣẹ̀rí ó yẹ kí lèyàn náà tó fún ẹ nígbà táwọn ẹni tó ń ṣàlàyé fún sọ pé lọ́wọ́ bí ojú wọn ojú wọn máa ń jágbọ́n fi dàbá kan tó tẹ lọ́rùn kò lè fáwọn tí wọ́n rí bẹ́ẹ̀ kó mọ́ lọ́yẹ́ pọ̀kan owó ordinary duty ẹ̀ o kíyèsí nǹkan míì náà tún lọ wo tó wo ẹ̀jẹ̀ náà lásìkò tá a wà yìí kí as máa fẹ́ as kó máa lọ jẹ́ pé ìjọba máa bí kalẹ̀ ní kíni tó ó pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ kọmọ máa pè ní kú padà dìde ṣàárẹ̀ lọ ṣàárẹ̀ bọ̀ kẹjẹ máa jẹ́ àlára ọmọ kẹ máa sáré gbàdìgbàdìgbà ó ti ẹkẹ fi tọmọ mẹ́rin kẹ máa fi tọmọ kan gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ sí àmì ọlọ́run kójọ kó má ṣàbàwà rọ wọn lójú ọlọ́run kójọ kó wá rọ wọn lójú kì í ṣe ohun tó rárá òbí ìgbà tí àwọn ọmọ orúkọ olóko ọkún tó lọ pẹ̀pá sí ni wọ́n tí wọ́n tí wọ́n ṣe fẹ́ lọ ṣe àwọn tí wọ́n tara bọ̀tọ́ náà tẹ̀bá interview irú wọn náà lónìí wọ́n sọ fáwọn ọmọ tí wọ́n náà kọ́ máa risk ẹ̀ láyé àtẹnikẹ́ni tó bá béèrè béèrè lọ wọn ah, ibi táwọn bá dé àwọn ọ̀gbẹ̀rẹ̀ sọ pé àwọn òfẹ́ra wọn mà ní àwọn dúpọ̀ àwọn tọ́lọ̀ ní kó wà tọ́lọ̀ bá ní kó wà nínú wọn ṣùgbọ́n kẹ́nìkan tó wá fẹ́ ṣe ah, <laughs> kánáà náà rẹ̀ ní sọ fáwọn nígbà táwọn náà wọ́n ní gọ́ọ̀rẹ́ tó ti fẹ́yàwó sẹ́yìn náà tọ́nà wọn ni kó escape tí kì í ṣe bí ìrìn àjò ẹ̀ṣẹ̀ rí nìyẹn bọ̀tẹ́ni kálukú náà gbọ́ ilé mi kan padà ń dúpẹ́ fọ́lọ́ nípa àwọn ohun iṣẹ́ ìmì tẹ̀ wá sọ bí ara sí gbà yẹn mo kàn ṣe wá má rì ní pọ̀pọ̀lọpọ̀ ṣe sọ ní ìsìn nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ ẹ àwọn àbúrò ẹ àwọn ọmọ kíwò ẹ àwọn ọmọṣẹ́ ẹ àwọn èèyàn tí wọ́n fẹ́ má rì ní ìsìn nínú àwọn assignment tó yẹ kó mójútó pẹ̀ntọ́nà ọmọ sọ̀kan nínú alùkúrà ní pé wọ́lá tó lè kú bí àìdí ikùn ilẹ̀ tẹ́hàlùkà ẹ má fọ́nra ara yín lọ fọ́ ara yín fa wàhálà síra yín lọ́rùn tó lè kó panu bá yín ẹ má lọ fọ́nra ara yín tọ́ ara yín bọ̀ ṣẹ̀ṣẹ̀ rí pé kí ni wàá lè kó panu bá ní ó lè ṣokùnfà kọ́mọ́dì fìníkù fọ́lá jíjẹ ẹ kẹwàá ní ìyẹn lẹ́yìn fẹ́ ṣe fẹ́ àní mọ́ni ìgbè tọ́mọ yẹn bá tẹ padà wá wá níbẹ̀ kọ́dàrù ní àá ṣebíyé eléyìn kìí ṣe imani ọ̀ ṣe imani àìgbọ́n aláǹpẹ́lẹ̀ àìgbọ́n ni náà wọ́n ni akọ́lù nípa àfáà ní kò sí hajjò fún àkọlù rẹ̀ ọwà ni tó bá ṣẹlẹ̀ pé fọlọ́wọ́ wọ́n dẹ̀dẹ̀ ti súnmọ́ nǹkọ́tọ̀ àdámù ha tó bá ṣẹlẹ̀ pọ́bìnrin bí ma tán ẹ̀jẹ̀ rẹ̀ dẹ̀ stop immediately báàdàhú mubashara lẹ́yìn tó bí ma tán immediately ẹ̀jẹ̀ stop and wajaba ansekitẹ́sìlá ó sì dẹ̀rọ yẹn kókóbìnrin yẹn bẹ̀ níjọ yẹn náà tó jẹ́ yẹn bá ti stop lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ó wẹ̀ ni ọ̀ ọ̀tọ̀sọ̀lẹ́ wọlá tẹ́ntẹ́sẹ̀rẹ̀ tẹ́kìmílẹ̀ta àrùbáyìn kó lè bẹ̀rẹ̀ sí kírun kò gbọ́dọ̀ máa rí ti pé ẹ̀ṣẹ̀ bá sọ pé obìnrin tí ẹ̀jẹ̀ ìbímọ rẹ̀ bá tó bá bímọ ó sì máa ṣe nífàs fún 40 days rárá rárá rárá wò ní dúró máa rí ti 40 days yẹn tí ẹ ti sọ́kùjọ́ kìí jẹ́ ìyàwó ti sọ́kùjọ́ kejì ààrẹ ìtìláréjá na ṣiṣẹ́ dára ti ẹniyẹ bẹ̀rẹ̀ sí kírun ọgbẹni má dúró mọ́ tó wà sí kírun bẹ̀rẹ̀ sí jọ lọ́wọ́ ní gbèsè lọ nìyẹn ó ti yọ abáyé akitaro nípa àrùbáwọn náà yà ọmọ ni wọ́n ní tó pọ̀jù nínú ọjọ́ wípé obìnrin bí ọmọ ń wá ìyẹn lẹ́fí máa rí pé nílẹ̀ Yorùbá ló fẹ́ jáde ọmọ ológójì ọjọ́ ọwá jí kí ó kà ní o àwọn wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ti pọ̀pọ̀ a ní píjọ ẹni ọmọ yẹn sì ní obìnrin ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí jáde ẹ̀ sì lọ sí ṣọ́ọ̀pù ẹ̀ sì lọ bí iṣẹ́ ni ẹ̀ mò ń jókòó pé forty days ni àwọn ọmọ tí ṣẹ̀rẹ́ àsìláàmù sọ pa forty days yẹn pé ó pọ̀ ju ẹ̀jẹ̀ ìdí mọ́ ò tí stop ah tó bá ti pé forty days yẹ kẹ́ni ẹ̀ kò ti stop. ṣé ti yé nǹkan sọ́ńbẹ̀ nìyẹn o dídá ẹ̀jẹ̀ ìmọ dídá ẹ̀jẹ̀ ti haidọ nǹkan ọjọ́ tó pọ̀ jù kí lápẹlẹ kan náà ọ̀nà tí lè ṣe fátíwá fún ọmọ ìwà dédé ni فإذا زاد لم يلتفت له ṣùgbọ́n tó bá tún wá lékún ọ̀pọ̀ àwọn fáànù tó wà ní títàn ọtí múná ẹ̀ lọ ọtí fẹ́ sóyù sórí sólà bẹ́ẹ̀. fọ́ìdà záàdà tó bá lékún ń tẹ́wà lókè ẹ̀pọ̀ àwọn fáànù yẹn tó bá lékún ní ogójì ọjọ́ yẹn èèyàn ní gbójú wo àwọn ọjọ́ tó kù tuntun lé lórí ẹ̀ tó ṣe ń wá ẹ̀ wíwá tó ṣe ń wá ẹ̀ àníwọ̀wọ́ jẹbalẹ̀ kó tó sọ́lá ó ti dáná ẹ̀ kókó rẹ̀ kó bẹ̀rẹ̀ sí kírun nínú ti pé ẹ̀jẹ̀ kan tó ń fi ń wá bí ìgbà tí lè tẹ̀sí lẹ́sẹ̀ sáàtì ni ó wá ẹ̀sẹ̀ nìkọjá forty forty days wọ́n ní tó wá wo déètì ìgbà yẹn tó bá pé bóyá bí tó máa ń sábà ń ṣẹlẹ̀ ni pé on the fifteen sixteen seventeen ẹ̀kùn tó máa ń sábà da àwọn déètì àsìkò haidọ̀ níjọ́ ní oní Gregorian calendar kò yẹ pọ̀lọ̀ pẹ̀lú mi tó bá pé hijiri ló bá fi ń sábà ń calculate ẹ̀ ó máa ń sábà wà accurate fifteen sixteen seventeen àsìkò gbà náà ni menstruation máa ń sábà ń wá sí i nàám ṣùgbọ́n tó wá fẹ́ parí ẹ̀jẹ̀ ti ìbímọ ó wá ń wọnú ara wọn bí jọ kejìjọ kẹta sí déètì ìgbà tí menstruation náà máa ń wá normally tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ ń wá ọ̀tọ̀ lòun menstruation máa wá lásìkò tí ẹ̀kọ́ náà wá tó bá lọ fọ́ọ̀lù sí àsìkò gbà yẹn tó ti wá lọ extend kọjá forty days tó bá ti rí pẹ́jẹ̀ menstruation ni wà á ṣe ká pé menstruation lílé yẹn ní kí wọ́n ṣàlàyé bí nìyẹn tó yẹ ti extend kọjá ìwọ náà ti mọ bó ṣe rí torí kó máa yàtọ̀ sí ẹ̀jẹ̀ tí sàádọ̀ tóun ti ń wá tó tẹ̀ sí fẹ́ tán pàápàá tó yẹ ti haidọ̀ lílé yẹn wà á stop wà á gbà pé haidọ̀ ló tún wà yẹn ó lè extend di five days six days seven days àti wọn pé normal days tó ń lò fún menstruation tẹ́lẹ̀ nìyẹn tó wá ní kí wọn lásìkò gbà náà òní òní láǹfààní àti lè gbà rẹ̀ wá sì wà nípò pé ò tí mọ́ra bí náà náà gbé dúró ní ìrọ̀lẹ́ tòní bí náà náà ti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀.